ẹ káàbọ̀ sórí ìpele kejì tó ń jẹ́ types of computer orúkọ tèmi yìí ni tayo. jẹ́ types of computer yìí ó ní kéèyàn tó lè mọ̀ ó classify ẹ̀ ó ní bọ́yẹ classify ẹ̀ sí ó classify ẹ̀ sí ọ̀nà mẹ́rin ọ̀nà mẹ́rin ló wà nísàlẹ̀ yìí ó ní alákọ̀ọ́kọ́ ó ní nature of data ó ní nature of data yẹn sọ̀rọ̀ pa pé kí irú nǹkan ò ní kọ̀ǹpútà yẹn lè gbà irú nǹkan ò ní yẹn lè ṣe irú nǹkan wo ni kọ̀ǹpútà yẹn ló lè bá ṣiṣẹ́ gangan òun náà fi pè ní nature of data ẹlẹ́ẹ̀kejì ó wá sọ̀rọ̀ nípa by size wọ́n ní a máa ń to kọ̀ǹpútà náà by size bí n pé bóyá bó ṣe tóbi sí àbí irú nǹkan òun lọ́lé àbí irú nǹkan òun ni ó lè gbà nípa mẹ́mórì àbí bóyá bóyá tóbi sí bóyá kéré sí àbí lóríṣiríṣi báyẹn a máa fi hàn yín ní abẹ́ fídíò yìí wọ́n á ní ẹlẹ́ẹ̀kẹta by generation by generation yìí mi ń pé èyí tó ṣe ìgbà tó yá tójú tú là ó tún ṣe mí tó tún dáa jù yẹn lọ ìgbà tójú tú là ó tún ṣe mí tó tún dáa jù èyí tó ti ṣe yẹn lọ ó dàbí pé téèyàn bá ní èèyàn bí ìbejì ìgbà tó yá tún bí ìgbà tàbí táyé kẹ́hìndé àtúbí dòwú ìgbà tó yá tún bí alábà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí kọ̀ǹpútà generation ìṣeré nìyẹn ti ẹlẹ́ẹ̀kẹrin wọ́n sọ̀rọ̀ nípa by purpose by purpose sọ̀rọ̀ nípa kí ni nǹkan tá a fẹ́ lo òkúta yìí fún gbọ̀ngàn ní nǹkan la fẹ́ máa lò fún pé pọ́pù sí pé kí tẹ̀ mo fẹ́ fi ṣe gan tó téèyàn bá ti mọ̀ wọ́n téèyàn bá fẹ́ fi kọ̀ǹpútà ṣe ẹ máa mọ ohun kọ̀ǹpútà téèyàn máa rà ní téèyàn fẹ́ lò nǹkan tó ní bàbá ẹ̀ pọ́pù sí ni ẹ ká máa fi lẹ́yìn kọ̀ọ̀kan sí i now by nature yẹn sọ pé example is an analog computer It measures changes in current, temperature or pressure and translates this data into electrical pulses for processing. Example are speedometer, electric meter, water meter and thermometer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eh, example a typical analog computer example lélẹ́yìí ṣé pé báwọn kìíní gan eh, kò sábà sí mọ́ bí tẹ́lẹ̀ ń tó gbé ó ti pẹ́ gan-an kò dàbí ìsìn tẹ́ pé ojú ti là tẹ́ pé àwọn latest la máa ń lò sí ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejọ tó bá sọ̀rọ̀ pa digital computer is operate on data represented in form of digital value or digit that is it processes data presented in the form of zero and one ilé làwọn irú àwọn kọ̀ǹpútà tá à ń lò nísìnyí àwọn digital computer nísìnyí tí ojú ti là ṣe é bó ṣe rí báwo dáadáa ó á jẹ́ nǹkan tẹ̀lé tí gọ́ńbì kan ni ó jẹ́ ìròyìn tá a náà sọ̀rọ̀ ọlọ́pẹ́ láwọn digital data so ní orí ẹlẹ́ẹ̀kẹ́ èkè ẹ̀hẹ́n a tún ní ẹ má bínú a tún ní ìkànnà hybrid computers hybrid computer yẹn ẹ̀yìn eléyìí ló máa ń lo features méjèèjì pọ̀ which is the analog features and the digital features They handle both indistinct and value quantities. They are mostly found in industrial process for data acquisition and data processing purpose. Analog to the digital converter and digital to analog converter at vice versa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni àwọn eléyìí. So lórí nature of data ni ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí channel wa lábẹ́ kí ó máa rí àwọn fídíò wa lóríṣiríṣi tá a máa ṣe a wá ní by size kí bí kọ̀ǹpútà ṣe tóbi sí bí èyí tí mo ṣàlàyé lẹ́yìn kọ̀ǹpútà bá tún fẹ́ mọ types of kọ̀ǹpútà àtúnyẹ kan èyí tó ń pè ní super computer Only ní they are extraordinary power computer they are the largest and fastest computer system they are used for animation purposes meteorological astronomical and oil exploration applications. examples are cray one cyber series fujis and this and this uh, eh, this is an example of a digi eh, of a super computer ṣe ti rí fọ́tò yìí example super computer nìyẹn ẹ jẹ́ ká máa ẹ jẹ́ ká máa kọ̀ǹtẹ́ ká máa tẹ̀síwájú atúnìkan náà london size atúnìkan náà mainframe computer very big very big general purpose computer they, are, they have powerful they have central processing unit linked by the cable hundred of thousands terminal Theory capacity more than hundred million bytes and process power of well about 10 disk instructions per second. Examples are these this this and this and this ṣe rí àwọn nǹkan tí ó kọ sí bíbáyé àwọn examples yìí ó jẹ́ àwọn kọ̀ǹpútà tí ó ti pẹ́ kò tàbí ìta máa ń lò sí ṣùgbọ́n tó fà á tí mo lè fi rí àwọn àwọn example yẹn àpárí nìyẹn ẹ má bínú example mainframe computer òun ni eléyìí ṣe ẹ ṣàbára rí fọ́tò yìí dáadáa èyí tó gbẹ̀yìn níbí a ní mini computers it shares features like mainframe but offer their their size is smaller generate low amount of it instruction set has less number of instruction set cause it is not as expensive as mainframe examples ṣeéṣe ṣọba rí fọ́tò yìí dáadáa wọ́n ní example mi ní kọ̀ǹpútà nìyí àtúnyí kan náà micro computer is also called a personal computer it is smaller in size compared to the mini and mainframe computer it's made up of ICS an element of global rank is by a single IC core chips. It is cheaper in terms of cost compared to others. Microcomputer was first developed well, first developed by companies like Apple Computer, and later by this in 1981. Example microcomputer lè ẹ̀wù fọ́tò yẹn dáadáa. Ilé níbi tí àwọn kíni fẹ́ máa bẹ̀rẹ̀ èyí pè ní laptop. Ilé tó fẹ́ máa gbé jáde. Wọ́n tún wá ní àmọ́ personal computer náà by generation wọ́n ní a ní first generation tó kọ́kọ́ ṣe first alákọ̀ọ́kọ́ manufacturing lórí nineteen forty ló kọ́kọ́ ṣe anti dis wọ́n man wọ́n máa ń lo vacuum tools at its major component wọ́n ní programmable only in machine languages example a ní univac universal automatic computer a ní eniac àtún ní ẹlẹ́ẹ̀kejì which is second generation wọ́n nìyẹn manufactures in the early 1950s and last uh, until 1950s they used transistors aláwọ̀kan lo vacuum eléyìí ń lo transistor to replace the vacuum tube in the first reduce size less power consumption and generate of less heat improve storage facility due to introduction of magnetic device for storing medium programmable using symbolic language example is this example is this ẹlẹ́ẹ̀kẹta we have the third generation manufactured in the early 1960s to 1960 they use integrated circuits they use integrated what circuits thousands of transistors combined in a single unit component they reduce in size less power consumption only when the server alone they generate less heat less heat pé agbára tó ń lò ẹ̀rẹ̀ eh, eh, orí tó ń mú jáde díẹ̀díẹ̀ ni the concept of multiple languages introduced programming languages high level of language example are IPDM series ICS series and PGE programming. ẹlẹ́ẹ̀kẹrin a ní wọ́n manufacture wọn ní nineteen seventy manufacture nineteen seventy A very likely circuit-over ten of flaps, microcomputer with introduction of microprocessors are the major component, reduction in size, less power consumption, one of sama general, ìtì náà kéré programming language are high, example a ní Toshiba, àwọn Toshiba laptop àwọn Toshiba computers àti Dell computer àti IBM Compaq. ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n bẹ̀rẹ̀ ní nineteen eighty. The research even on generation of computer and research is built computer with many including human experts knowledge domain study and media law education and mentality lo computer tó ti jẹ́ ìmọ̀ tó wá use the concept of artificial world intelligence. Èyí tó kẹ́yìn lórí àwọn types classification òun ni purpose. Wọ́n computer by purpose we have special purpose computer developed to perform only one task Other from in Nigeria build and maintain permanently they use in air traffic control system it also have a general purpose computer ability to handle a wide variety of, uh, of programs and to solve many problems such as payroll, manual cars, analysis, software development for accounting. country, etc. It may use of stored program for switching one and new data. ẹ ṣe fún tutorial yìí ẹ jọ̀ọ́ bá wa click on subscribe button ní abẹ́ orúkọ tèmi yìí ní Adétayọ̀ àátúgbé jẹ̀lẹ̀ kẹta sórí afẹ́fẹ́ ìsìn ẹ ṣe gan-an.